وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹsì ìdánwò lèmi iná ìlà àkọsáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tulẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. amin alihi wa ashabihi wa kulli man maslakahu. إلى يوم الحساب عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. Inna rabbana khalaqal kawna wa ma fihi jami'a. ọba tá a dúpẹ́ fún yìí wọn náà ni ọba tó dá gbogbo àgbáyé àti tí ń bẹ nínú rẹ̀. wa ma fihi jami'a àti gbogbo tí ayé gbé mi sáwà náà fojú rí nínú ayé. Láyò ajá àkókò kọ́ pọ̀ ìfòjú dáhùn wà àá nìkan ò tó bẹ́ẹ̀ kó lóun fẹ́ pé ìwọ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba bọ́lọ́n ṣe tó pẹ̀lú tọ́lọ́run ọba ṣe fún kó wa wa. láyọ̀ àdá àkókò kan tó ń sojú dáhùn àrùkò àán. wọ́n lọ́jọ́ pé tí wọ́n ronú rẹ̀ ni pé bóyá ń gbà tí bá forí kanlẹ̀ fọ́lọ́run títí títí mo ti ṣe tó yẹ kí n ṣe lójúṣe mi ò tí kò tí ká o. àrùkò àán. wọ́n طوافا وقضى الوقت جوعا Akẹ́kẹ́ bóyá tó ń tó wá ronú rẹ̀ náà ni pé jẹ́ lọ kó rárú sínú ilé Ọlọ́run kọ́ ní kí ló dé kó ní mo fi ń dúpẹ́ mo fi ń fẹ̀mí ìmoore hàn ní. Ọ̀tọ̀ wá fáwọn. Àdúgbò wá kúrò nílùú ibi tó wà ń bí kó máa wá lọ yípo Kàábà lọ́hùn torí pé kò síbi tá a ti ṣe tọ́wọ́ àpò ibìkan ṣe ni o torí pé bá ṣe sọ̀rọ̀ tọ̀wáfì náà ní ìsẹ̀lẹ̀ mílẹ̀ rò pé táwọn yí ká sàárì bàbá àwọn ṣékù àwọn nǹkan kan yẹn náà ilẹ̀ tọ̀wáfì náà ní ẹ́ àbí tó ń lọ pò yí olúmọ rárá ò gbogbo alẹ́ àti tọ̀wáfì tó ti fọ́nà nílùú bí tó wà kó wá lọ sídi haram ní Makka lọ́hun kó máa lọ ṣe tọ̀wáfọ̀ Káàbà títí títí ọjọ́ ayé rẹ̀ kọ́ ní kí ló bí eléyìí kó náà mo fẹ́ pèwọ̀ Ọlọ́run ni kó dá mi mo fẹ́ pèwọ̀ rẹ̀ kó fún mi lójú etí àdórí kìríkà ara kò tí ì ká wà kọ́kọ́ tó so ni mo fẹ́ kọ́lọ̀ ń mọ̀ yí pé n tó ṣe fún mi mi náà dájú ẹ̀ padà fún ìwọ kẹ̀ ẹ̀mí rẹ̀ ò gbé. ìnàmá ti lè kárò mú zùn mí fẹ́ wílé àlùbáàbí tó wà. Gbọ́n tàà fà wà yìí sọ fún wa nínú pàtàkì ọlọ́run. Ìnàmà tílíkà rùmúzọ́. Ìnàmà tílíkà rùmúz. Ó ní gbogbo ilé tó náà fi lé náà mo fi fẹ̀mí mo rí hàn o. Àkọ́kọ́ tí náà fi lè rògbòdì àti líláyé kòtò àkọ́kọ́ tí náà fi lè rògbòdì. الحجة لله خضوعا apá gbogbo ọjọ́ sí wa kò ká orí tọ́lọ̀ ọba ṣe fún wa ó kàn jẹ́ ọ̀ràn ọ̀yàn ẹ̀tọ́ wa ni pé ká sìn láàfi gbọ́dọ̀ má sìn láàfi ń sìn torí pé ohun tó fẹ́ ká ṣe gẹ́gẹ́ bí àṣẹ ni ìtumọ̀ ìsìn yẹn ni pé ìtẹ̀láṣẹ rẹ̀ ẹlòmí rò pé ẹ̀yìn tí bá ti ń sàá tí ń ṣe bọ̀ ìsìn ẹ ó ti parí rárá ń tẹ̀láṣẹ ẹ̀ ni awala ní man amila salihan min zakari aw unsa wa huwa ọlọ́run lẹ́yìn tó bá ṣe dáadáa lọ́kùnrin lóbìnrin ni tó jẹ́ olùgbàgbọ́ òdodo náyà ní ọlọ́run bá ní man amila saliha fali nafsihi ọlọ́run ò ṣe fúra ara rẹ̀ ní ọ ayé ilé ìtaka yẹn ọlọ́run fọ́lá ní ìyẹ́nà hayata tayyiba tó bá wá ṣe yẹn náà wà wọlé wà padà gbádùn ayé wà tún gbádùn àríkìyàmà afẹ́lẹ́ yìí wọlé afikira wa lónìí lórí ètò wa ètò yín ìpè òdodo abẹ́rùn fún olùgbọ̀wé ètò yà lékún ẹ̀mí gbọ́n fi ara kọlọ́wọ́ ṣe fún wọn bákan náà lékún rizqu halal kọ̀nàkójọ kan mọ́sàbà túbọ̀ pèsè rẹ̀ fún wọn lónìí àtàwà náà tí a ń ṣe kọ̀nàkó pèsè àlékún ẹ̀mí gbígbà tàlàfí ara fún wa o tàlékún rípé halal rípé tánàbí fi hàn wá sallallahu alaihi wasallam ní pé tí a bá ti rókan dáadáa òdẹ̀ ṣàjú dáadáa òṣàfitì dáadáa sọ́dọ̀ ọmọdà kejì ẹ ìwọ náà ló ní tó kù nínú ìdàkejì tó ṣe yẹn bẹ́ẹ̀ náà bó bá ṣaburú tàwa náà ọlọ́mọ́jọ yóò jẹ́ kí sọ́rí kálukú wa lẹ́kùn sí a tẹ̀síwájú níbi tá a bá tẹ̀síwájú wáyé dé ní. Allahu وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير سورة فاطر ناني أشيم بابو أيا كوكولا إبناني أبا إدالي لكو إدين bẹ́ẹ̀ náà tó ti ń tẹ̀síwájú lónìí. Allahu khalaqakum min turabi. mítà ti sàlẹ̀ fún apọ́lọ̀ ń nínú alukùránì yìí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé òun dáwẹ̀ déyàn láti inú yẹ̀pẹ̀ tí ń ṣe ìpìlẹ̀ dídá wa ibi tó ti dáwà bá ńlá wà náàbí wa Adam. Thumma min nutfatin. Tàwá sàlẹ̀ fún wa pé bí náà ni o, ìpìlẹ̀ wa rèé o, gbogbo kìràkìtà wa, kókó jàǹjàǹ wa láyé, mo tó báyìí mo dà báyìí láyé fáàrí wa, ìrírẹ ni ìwòpá àwọn kan jẹ́ kankan ìrèpéyàn rí bákan láyé gbogbo ẹ̀ ìpele mi àti ẹnu yẹ̀pẹ̀ ni. ọmọ mi nà tó fàdé. lẹ́yìn eléyìí tó yẹ ibi tọ́lọ̀ ti dá wa bá ń la wa rèé ibi tó kù náà níbi tó ti wá dá àwa náà tó kù látara ìpìlẹ̀ yẹn o látara tó kúrò lára bàbá bọ́ sára àyà. wàlẹ́bí kọ́lá kọ́kọ́ mi tọrọ bí fọ́nmà mi nà tó fàdé fọ́nmà mi ní alákọ̀tẹ́ fọ́nmà yóò kórè jókòó mọ́tò ìfúnla. ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون أرميت نورين القرآن وراء الله تنسراما هو الذي خَلَقَكُمْ من تراب láti sọ fún ẹ pé ìjà wa láti rẹ̀ lọ́rùn mọ́ yé darẹ̀ láàmọ́ má yẹ

tó wá ń gbà tó pàdé pọ̀ tán ó wá wà ń bẹ̀ fún yíò nǹkan ogójì ọjọ́ ta sọ lánàá yẹn lẹ́yìn wá gbà náà àwa padà wá di àwa di alákọ̀ àwa di ẹ̀jẹ̀ kìkì Súnmọ̀ yòkúrin jùkú mọ̀tún fún láàá. Àbìrì lọ́wọ́ àwọn dọ́kítọ̀ lọ sí wá rí pé àwọn tí wọ́n nímọ̀ ju àwọn tòní tí wọ́n ń wò tí wọ́n mọ̀ yìí lọ láwọn tí wọ́n tún jẹ́ àgbọ̀jẹ̀ nínú ìmọ̀ lágbàáyé wọ́n ti ṣe wàhálà lórí ẹ̀ wọ́n rí kó yàtọ̀ sí bọ́lọ̀ ṣe sọ àfi tọ́lọ̀ ń sọ sí ọlọ́run sí ní káwọn irinṣẹ́ ìgbàlódé tí wọ́n tó rí àwọn yẹn nìkan ló kù ọlọ́ni ọkọ̀ bàbá sọ tó ń fúlù ń fúlù ìkókó nìtumọ̀ rẹ̀ ọlọ́nìfà wá ní kẹ jáde nínú ìyá wá bí i wọ́n gbéyà bí ẹ tó rọ bí tó jáde ní àbí ẹ jáde nínú ìyá rẹ̀ o jáde náà ti wà láyé. yóò kórè mọ́tò nílé mi ṣiṣẹ́ ti àwọn èèyàn tún tààrẹ̀ tó ṣẹbọ ó tún tààrẹ̀ ṣẹlọ́hun wọ́n ní ṣe ayé ni ó àrílí ìwò tí bímọ látijọ́ yìí sì ń ṣe kídẹ̀ déédéé délé ìdíkẹ̀ àrí àwọn ìyá àgbàlagbà kan wà ó orogún ìyá rẹ̀ wà ó gbogbo lè rọ́dàrọ́dá tẹ́ máa ń sọ yẹn ètò ọlọ́run ọba ní kíyàn dábí nírọ̀rùn ètò ọlọ́run ọba míì tún ni pé ó tún lè ní kó àti kọ́ fẹ́ gbé jáde àti kó fẹ́ bí kò wá ní wáyé láàyè ìmí àtúnwá ṣe bẹ́ẹ̀ adákẹ́sọ̀hún wá tún wá ní kó tún bí náà tún ṣe rí bí ṣùgbọ́n ló bí Àrápọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ ìhókùnrin jogún. Mélòó ni wọ́n rí tó ṣẹlẹ̀ nínú ẹbí tí ló jẹ́ lójú? Bèrè lọ́dọ̀ dókítà sàn lọ sí ojú wọn rí tó. Ọmọ ìhókùnrin jogún mú tó ń fún la. Ọlọ́run tó kò sí lọ́run kò mọ Ọlọ́run. Ọlọ́run náà wá tó wá jẹ́ kẹ jáde sáyé lọ́mọ kókó. Ọmọ ni tẹ̀bí lógún aṣùdàkùn. Lẹ́yìn wá gbà náà Ọlọ́run ẹni tó ń bọ́ wá fẹ́ mọ̀ ọmọ fún ní orí ọ̀fẹ́ látòdùn Ọlọ́run. Táàkì lórí ọ̀fẹ́ lára rẹ̀ rí o. Ìtẹ́bí lógún bó ẹ̀yù jákọ́m. Ara ní máa jẹ́ kẹ láǹfààní àti màṣíọ̀ ẹ̀kẹ́ iná tójú bọ́kẹ́ rí nǹkan gbéṣe láyé. Àwọn èèyàn ti mọ̀ yín, máa jẹ́ kẹ náà mọ̀ yàn.

òun lè wá jáká tó wá ṣòyókọ́ èyàn tó wá dàgbà ti di àgbàlagbà torí pé ìtumọ̀ ṣòyókù kò túmọ̀ sí pé àgbà fáyẹ̀sì nìkan o a máa túmọ̀ ṣéèkù ẹni tó jẹ́ pé kẹ̀bí orí sí ní àgbàlagbà nínú ọjọ́ orí ṣéèkù a máa túmọ̀ àgbàlagbà nínú ìmọ̀ ṣéèkù a máa túmọ̀ kódà nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ àgbàlagbà tó ṣe ṣìnánà tó jẹ́ tó ti lọ́kọ àbí tó láyà àṣéèkù zani

ọlọ́run níjẹ́ kó ń gbẹ̀lẹ́. wà mí kún máa ń yúta wà fà mí nǹkan bẹ̀rẹ̀. ọlọ́run ni wà mí kún máa yúta wà fà mí nǹkan bẹ̀rẹ̀. adẹ̀rí nínú yín tí ọlọ́run bá máa ní kẹ́mi ẹ̀ máa gùn. ọlọ́run ti tàwa fà mí nǹkan bọ̀lọ̀. nǹkan bẹ̀rẹ̀ à ń yẹ kún náà ṣe ìkà. Allahu Akbar. ó ń bẹ nínú yẹn ní tí mo ti máa ní kẹ́mi tí ò ní tó ò ní rí nǹkan gbèsè láyé òun kàn wáyé ó kàn ráyé kò dàgbà sínú ayé àwọn àgbàlagbà náà ìbá ní ó kú rèwerèwe ah, ọlọ́jọ́ o má fi kú ọ̀dọ́ má fi dà ọ́ láàmú ọ wà lẹ́mí o àyàn máa bẹ lọ́wọ́n ẹ̀mí gígùn àtàláfíà ara àtàrídùkì halal ọlọ́jọ́ o ó dá bẹ́ẹ̀ kéèyàn tọrọ ومنكم من يتوفى من قبل sọ̀rọ̀ ẹ̀bẹ́ tó bá wà náà kọ́lẹ̀ ọlọ́run fẹ́ rú a tún jẹ́ kí ọ̀rọ̀ alìbáríkà kí ọ fi lónìí wọ́n lè jábẹ̀ lógó ajẹ́lá mọ̀sánmà wà láàrẹ̀lẹ́kọ́ mútàrínlò tó rẹ̀ tọ́lọ̀ ń bá tí èèyàn tún wá ń tọrọ ẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti fẹ́ fún ni tẹ́lẹ̀ èèyàn tún wá ń tọrọ láti rẹ̀ nílẹ̀ pípọ́lọ̀ ń fún ni tọ́lọ̀ ń bá fún ni tán èyàn máa rántí pé èyàn tọrọ lọ́dọ̀ ọlọ́run tó dẹ̀ jẹ́ pọ́lọ̀ ti fẹ́ fún ni ní nǹkan náà tẹ́lẹ̀ nípìlẹ̀ o tún wá tọrọ lẹ́ni tí rẹ̀ ra rẹ̀ ń lẹ̀ fọ́lọ́run albarka wa wọnú Aláàbá ní wọ́n ìtàbílógó àjàlá musamman wà láàlákún tààkìlú. Olúkọ́lọ́ ti parí ẹ̀, olùwọ̀lẹ̀ tàbílógó àjàlá musamman. Wọ́n ní kálukú yí ba lè dé òrèrè ibi tá a ló fẹ́ dé láyé. Iye yẹ́ tó ní kálukú fẹ́ lò láyé, àjọ ń wúra wa ní, àjọ ń bára wa ṣe ní, àmọ́ ta ló kọ́kọ́ fẹ́ kúkú nínú wa. Gbogbo àjọ ń bára wa ṣe láyé ni.

Ìjẹ́ tó bá gbọ́ tèmi náà bó ṣe máa yà wọn kọ́ lẹ́nu nìyẹn. Ọlọ́run tó kálukú bá ti débi tó ń lọ. Ọ̀làkọ́dé mú àwọn owó náà máa kọ́kọ́ lọ, àwọn olódẹ̀ máa kẹ́yìn kó níwájú máa gbẹ̀yìn kẹ́lẹ́yìn máa ṣíwájú Yorùbá ló máa ronú bẹ́ẹ̀ ṣàdúwà àmẹ́lẹ́yìn àmọ́ tọ́lọ ń kó síwájú

eléyìí ní sáà ń tún fún nínú àyà yìí sọ́nà bá fi ń jẹ́ ká mọ̀ wípé òun ọlọ́run ọba lòun ń dá wa láti kìí. ìmọ̀ àbọ̀wé olóńbí béèrè mí tọ́lọ̀ tún béèrè pé àrúni máa da kọ́lákọ̀lẹ̀ dínà mi lónìí. bani ọgbọ́lẹ̀mù náà fi ìdọ̀lá lè mú dé. ọlá ń sọ fún àpò mi pé àwọn àrà tí mi dáre àwọn tí mo ṣe rí àwọn tí mo dábí mo dẹ̀ ṣe فأروني فأروني ماذا خلق الذين من دونه الله أنا في كان سيادة سنة الله تدع أبي همي àwọn tẹ́ǹsì yẹn. bani zalimuna fi dalalin mubin. má jẹ́ ń dárúkọ tí wọ́n náà ṣètò gbàgbọ́ pọ̀ ọlọ́run ni ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí ọlọ́run bá allah tá à ń pè ní allah ń tó

òǹkè èèyàn tó wà láyé pọ̀ rẹpẹtẹ olórí eré pọ̀ wa rẹpẹtẹ olórí búnà kúnnu wa ó mọ́yàn káwọn màlẹ́kà ọlọ́run ni tí ò sí kéfèrè kan ṣe láàrin títí wọn àwọn jù wá lọ ní ìpele ìpele ìpele tí ò ṣe kàtán kèfèrè wá wà nínú àwọn èèyàn ó bá pé gbogbo lè ṣẹ́nà ní west product tí máa ń ṣẹlẹ̀. ọmọ jàǹlẹ̀ kún mọ̀ zuwájà. ọmọ mi tó product ní fóun fẹ́ sọ́dá ní bẹ́kìrì gan pàápàá àwọn ọlọ́bá ń ṣe gíní tọ́bá produce bread àwọn mímọ̀ àti ò tí ò dá a máa ṣàwọn sẹ́gbẹ̀ ẹ má pa kéde yìí ẹ má kéde sórí gbá o gbogbo obi ló ti máa ń ṣẹlẹ̀ ọlọ́run fi àkàwé bó ṣe ń rí pé àwọn àkọ́wà tí mo dá wọn mo dá wọn tán ìṣútẹ̀ ó gbà wọn nímọ̀ràn

tí kì bá ti ń ṣẹlẹ̀ tọ́ ẹ ọ̀nà ló ń dẹ̀ṣẹ̀ ló dá o òun fúnra ara rẹ̀ ìnváìtì bínú ọlọ́run sínú ìgbésí ayé ẹni ọ ọlọ́run ni mo dá yín bẹ́ẹ̀ mo dá yín lẹ́yìn wá gbaná. wà máa tán hamilu mi ní oúnjẹ wà látàdọ́rùn ìlà bí ìlú mi. ọlọ́run wá tó wá ń fi àwọn nǹkan hàn wá. nínú àyà kọkànlá sọ́rọ́sọ̀ fásitì tá à ń bá bọ̀ yìí. ọmọ tahmilu min unsa. ọlọ́run bá ní gbogbo ohun tí aláboyún gbogbo ohun tí aláboyún gbé síkùn. wala tada'u illa bi'ilmihi. ọlọ́run ló ń mọ̀ o ìgbà tó lóyún náà òun ò mọ̀ tó ní kíláàsì ìṣoyún òun ò mọ̀ kódà ọlọ́run bá tún ní ìgbà tó bá fẹ́ bí Allahu akbar. wala tada'u

ó ti pé tàbí kíní kan. ọ̀la tọ́dọ̀ ìlà bí ìlè mi yìí. nígbà tó ọmọ bá náà kókò ní ìtúnkọ́ àwọn ọmọ máa ọmọ pẹ́nu. wà máa wà máa yọ àmàrù wà láàyò kọ̀sùn mi ní ìmúrí ìlà fi àtẹ̀yìn lọ́kọ láya lónìí tó yẹ bẹ́ẹ̀ kí máa ń gbà pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ bọ́lọ́ ń ṣe tó nìyẹn ẹ̀pọ̀ gbogbo nǹkan lọ́dọ̀ yín kò nọ́mà ní àfikẹ́ tó sojú bọ́dé àsìkò ó ti tó kó bímọ ó ti tó kó bímọ àfikà tẹsẹ̀ ilébọ̀ pépà kó má lẹ́jẹ́ pé ìṣọ̀dẹ̀ ti di oyún mọ́ nínú wọ́n ti di oyún mọ́ ta ní nínú sẹ́nìkọ́ lè di oyún mọ́yàn nínú tọ́lọ́run bá ní kó fẹ́ bí sásìkò bíbí bá tó sẹ́nìkọ́ lè di ẹnìkọ́ ò tó bẹ́ẹ̀ torí pẹ́yìn náà ti lọ gbèsù lọ́wẹ́ lè ṣí fi dágbẹ̀ ẹ̀rú máa lójú kódà tí yàn bá ń rọgbí lọ́wọ́ táwọn dókítà ti kàn báhùn pé pẹ̀lú gbogbo káàntà wọn ṣe ó rọrùn fún kó lè dájú torí pé má tún gbẹ̀tọ̀ jẹ kí ní gbogbo ẹjọ́

a máa bẹnu àtẹ́lù ó yàtọ̀ sí tẹ́ fi ń wéra wọn yẹn ẹ̀yin náà gbọ́ngbà táwọn àgbàlagbà ń sọ ni wọ́n ní tó bá jọun la fi ń wéhun

min mu'ammarin. ẹni tó bá tó wá ní kẹ bí sáyé náà wọ́n tún wá ṣe fẹ́lò mí ẹ̀mí rẹ̀ ágùn tó bá bí tán sáyé. wala kitab. wọ́n á dẹ̀ dín ọjọ́ orí ẹlòmíì kù bọ́ inna dhalika ala Allahi yazir. ọmọ mi wọn máa palẹ̀ mọ́ ọkọ mọ́ rẹ̀ lọ́wọ́ bá lọ́lọ́ máa pẹ́ sọ́dọ̀. àwọn ìyáwá tán ti rí oríṣiríṣi ìrírí ayé mọ́ ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n mìírí lọ́n pé ah! àfígbà tí ẹni mọ̀gbà tó ṣẹlẹ̀ sí wá ní nàzálìkà aláwọ̀ iriri la ni a tó ti ṣe ẹ́rí. iná zàlíkà aláàlọ́hì yàtí. ọmọ gbogbo tó lágbára lójú sí yẹn ó rọrùn lọ́dọ̀ tó ọlọ́run. wà máa yẹ يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج أكبر ميمي لا تندسي وما يستوي البحران àtàwọn ọ̀dọ́ òde òní wá ní ibìkan la tún já sí yìí o wá ní bọ́dà wọ́n tún já sí. wà máa yẹ sẹ́wìn ìbàṣárán. inú agbami la tún já sí pẹ̀lú pé àyà tàbí ẹ̀tún náà àyà agbami ni. wà máa yẹ sẹ́wìn البحران أبانا يجادوا في نقان لا مجدوها إلهي يستوي البحران البحران يبدو لا مجي ما يستوي الله أبانا مجد يا مالك موبيرا وتطماني هذا عذب فرات سائق شرابه ما شاء الله تبارك الله الله gbogbo anára kún fẹ́ ti máa ọdún lọ́dọ̀ fẹ́ sọ yìí ṣùgbọ́rọ̀ kúnnú ayàta máa tú pẹ̀lú ẹ̀. Àdà àdìbò. Ara ní eléyìí ìṣẹ́bá bu sẹ́nu. Àdìbò fọwọ́ tún ṣàìgùn ṣọ̀rọ̀ bù. Ó lè lọ sẹ̀rẹ̀ lọ́nà fún. Wọ́n náà dá mílíọ̀nù fún ní ìjà. Aláwa ni ṣẹ́wá rí omi ẹlẹ́ẹ̀kejì. Òun ti ẹ̀tí mílíọ̀nù ẹ̀ máa fi ní téèsì iyọ̀ nínú òun. Mílíọ̀nù ìjà jì. Ó ti mọ̀ fún omi òkun. Òyìn tọ́lọ́ Kí lómi ògùn yẹn? Adìbọn? Fúràtún sáyẹ̀gùn ṣàrọ́bùhù. Ìyẹ́ lómi ògùn. Wàhádà nílùú ìjà. Ẹlẹ́kejì lómi ọ̀sà. Ẹwà wo òkun àtọ̀sà. Máa yẹ sẹ̀wí. Ọlọ́run ní méjèèjì ni wọ́n ṣe wíra wọn. Kódà tí wọ́n bá kó sínú ara wọn bọ́ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn, omi á tún padà sọ́dọ̀ wọn. tí wọ́n náà bá bú tó gbẹ́dẹ̀ sí ilẹ̀ wárí kó tó máa padà síbẹ̀ ní pẹ̀lú àṣẹ ọlọ́run ó tí ì tí mọ̀pọ́lọ́ ló ṣe ṣé ohun tó ń dá ló ṣe nǹkan yìí ṣé ohun tí wọ́n ń sìn ló ṣe ohun tó ń sìn yẹn bá nǹkan yìí ó náà bá omi ẹ láyé gbogbo ń tẹ́ ń sìn bá omi táǹsọ̀ yẹ láyé wọ́n bòkun láyé wọ́n bọ́sà láyé nì ó tí ì tí gbọ́lọ́wọ́n bá tóbi jẹ́lámọ́ ńlá yẹn tàkùlùnà láhàmà tọ̀rì já. ọlọ́wọ́ ní nínú àwọn omi yìí wà ní kúlẹ̀ nínú àtìkí ní àtìkejì. tàkùlùnà láhàmà tọ̀rì já. nínú kíní ìkejì wọn náà lẹ ti ń náfà náà ti jẹ àwọn ẹran àwọn tó lẹ̀ tó dùn lẹ́nu. tọ̀rì já. àwọn ẹran tó ti ń pàkúta àti pé ẹran tó máa ṣẹ̀mí nínú omi ìròrí ti ẹ tẹ́lẹ̀ ìròrí tèmi tẹ́lẹ̀ ìròrí tiwa tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ni pé ẹja ló ń gbé ní omi ẹran ló ń gbórí ilẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá wá jẹ́ àmọ̀ wípé ẹran a tún máa jẹ́ wọ́n ní kúlì takùlùnà làhàmà ọ̀tọ̀rí ìjà. tó bá mọ gbogbo àwọn ẹran wọn náà inú omi lọ́dẹ̀ tí jẹ́ ó o agbàmílẹ̀ ẹwà lákàrí ni ọ ọlọ́wọ́ náà wá eléyẹ̀dẹ̀ rí ọwọ́ ìjẹ̀mí lórí yẹpẹ̀ kò lò jẹ̀mí lórí yẹpẹ̀ inú omi ló ti ń lò jẹ̀mí tiẹ̀ àtàwọn míì náà jẹ́ ẹran ni wọ́n inú omi ló ti ń lò jẹ̀mí tiwọn ọlọ́wọ́ ó wà bẹ́ẹ̀ nínú ó wà bẹ́ẹ̀ nínú ọ̀sà láwọn ẹran oríṣiríṣi. àtàtàkìrì jù ní ilé àtàwọn jẹ̀lẹ̀bà zúnà ha. àwọn òfin gbà mí yàwó rò pé tí iyọ̀ bá kó síyàn lójú àmà máa tàn lójú. àwọn ẹja kan àwọn ẹran kan àwọn wá ń lò ìṣẹ̀mí nínú omi oníyọ̀. ọ̀dẹ̀kú nǹkan kò dẹ̀ ṣe wọ́n. ibẹ̀ náà lọ́dẹ̀ ti lè ìṣẹ̀mí ẹ̀ tó lè gbádùn.

لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìkọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.